bisimilayi alihamdulilayi masalatu wasalaam alaṣu lórí àlá àgbóyèsí náà ni pé àlá àìsí ṣe ẹ̀rí tọ́jágbó àlá àìsí ṣe ẹ̀rí tọ́jágbó kí ni ìtumọ̀ ẹ̀ ìtumọ̀ rẹ̀ ni pé kìí ṣe pé ó ní pé ọ sọ̀rọ̀ kan ọwọ́ á ní pé àlálò fi ṣe ẹ̀rí ọ̀rọ̀ rẹ̀ láì jẹ́ pé o ní àdínsì tàbí àyà kọ̀hán tọ́ba wa lọ mú àláwá tọ́ba méjèèjì yẹn mú oṣù tó kù mẹ́. Ìpínlẹ̀ ìgbàgbọ́ rẹ̀ ìyẹn pé kìí ṣe fóun lọ́jọ́ ẹ̀rù ọkẹ̀ fi mu wá lápẹ̀rẹ̀ lásán alákọ̀ọ́kọ́ náà. Ẹlẹ́ẹ̀kejì ìlànà àwọn sàdé máa ń lálàá wọ́n máa ń lọ òun tó ń ṣe ọlọ́run sọ̀rọ̀ bá wà lọ sọ. kọ́dà aláàmì ń bẹ̀gẹ̀ tó ń sọ ọlọ́run bó ti tì sáwọn ọ̀sán àbí àgbà ta ni ó tù. àrínú rẹ̀ sẹ́yìn fàbí kan lá tábà fi lóun ó tra ó sì sọ bó ti sọ ànẹ́bí lọ́fẹ̀ẹ́ gbìyànjú òrí bẹ́ẹ̀ dà òrí bẹ́ẹ̀ dà àdìsí kàńtàtà nàbí Muhammad sallallahu alaihi wasallam sọ pé àwọn nǹkan tọ́lọ́wọ́n bá fún àwọn ànẹ́bí ọlọ́run lọ́nà sẹ́wọ́ntì gbogbo ẹ̀ ní òsì lórílẹ̀ mọ́ ìlà òbíga tó sọ̀rọ̀ àfi àlá òdodo àfi àlá òdodo ajẹ́bí fún yẹn bẹ́ẹ̀ o tọ́ bẹ́ẹ̀ lálàá pé mọ́tò gbẹ́ nìkan mọ́tò padà gbà kìí ṣe irú aláìlànà ní sọ àlá òdodo pé lágbájá wọn máa padà rí i pé wọn máa padà dọlọmọ láyè ó sì padà bímọ lóòótọ́ àlá òdodo ni bí máa ń jogún ẹ̀ fáwọn òbí tuntun tí wọ́n bá ti là yóò rí bẹ́ẹ̀ tí wọ́n bá ti là yóò rí bẹ́ẹ̀ a máa ń pè lórí ẹ̀sùn sọ àlá òdodo ànẹ́bí sọlọ́lá rẹ̀ àwọn olùmọ̀ ní pé ilẹ̀kùn ẹ̀ ti jì í kí ni mo ló ṣe ilẹ̀kùn rẹ̀ ti jì í kí ló fà wọ́n ní pé àwọn tánìkì ń dojúkọ pé ẹni yóò tọ́ bá sùn tó lóun orí mi fàkọ́dọ̀rọ̀ àání èmi lórí wọ́n láwọn sábẹ́lẹ̀ ọ̀rẹ́ ń bá kí ni túmọ̀ wọ́n dáná bí mọ̀ wọ́n mọ̀ bó ṣe ga tó wọ́n mọ̀ bó ṣe fẹ̀ tó wọ́n mọ̀ bó ṣe pupa tó wọn mọ orúkọ wọn rẹ̀ kó tó sùn tá a bá ń bèèrè lọ́wọ́ pé náà ju ètò ọmọ jù lójú má ti rìn lójú ojú ayé sọ fún wa náà rí o ò rí sọ lójú ayé ọwọ́ àlọ́ rí lójú àlá àwọn oṣù àwọn oṣù àdéhùn àwọn olùmọ̀ wa pé sọ pé ọ̀tá takú ní ẹni pé òun ni mo rí á béèrè béèrè bóun ló ṣe rí tó o bá júwe rẹ̀ gẹ́lẹ́ táwọn sábẹ́ ṣe júwe ànábì àmọ́ sàánà àlọ́ sọ́dá àmọ́ ní pé bọ́yá bóyá òun ni tẹ́lẹ̀ bó ti sọ pé ẹni ọba ló wòrò òun ṣùgbọ́n bàtà ń bí ọ́ ìtẹ̀mí ló mú alẹ́ sí nígbà mo rí ọ̀gá gbẹ̀ngbẹ̀n rẹ̀ ànábì ọ̀gá gbẹ̀ngbẹ̀n tó ti yé mọ̀ọ́bà lànẹ́bí ọ̀gá kòkòrò sára kò tí ń rí sóyè kò sí mọ́lẹ̀ kò sí ọ̀fẹ́ kò sí ṣe sọ in between gbogbo bọ́lọ́wọ́ bá ṣe dáadé bí i Muhammad sallallahu alaihi wasallam tọba wa takú náà sí àlóhun náà mo rí ọjà kí ló wí fún ó ní kí máa ń gbàrẹ monday and thursday ọba tí lórí àìsàn ní ọba rẹpẹtẹ ẹni jọ máa lọ sọsọ lẹ́nu bákan náà fi àlàdà ọlọ́run fún àbájá sálà rẹ̀ ṣùgbọ́n ní ìtàn kẹsàn pé olóhùn ti gùn mí lásùbà àìsọ àìsèlú hara ilé ìlú ò láti sọ̀rọ̀ mo lérò pé ẹgẹ́ ti bí mo ṣe tó báyìí ìpìlẹ̀ gẹ́gẹ́ ni pé rírà níbi ti torí pé ní tá a bá mọ̀ bóò láti sọ parí lójú àlá àmọ́ ọ̀nà lójú ayé kó tó di fáàrí lójú àlá àìmọye ẹni tí ńlá látó lóhun ọ̀rọ̀ lọ́hun gan máwùlẹ̀ lọ ọ̀rọ̀ àlẹ́bì mọ́ lóhun ọ̀rọ̀ lọ́hun ṣùgbọ́n wọn tó ń ń darí wọn tó ń darí tí wọ́n ń darí àwọn òṣè láàtà yìí ẹ̀wọ̀n lẹ̀ lójú àlá mọ́ fún ọ̀rọ̀ lọ́hun ṣe rí lójú ayé tẹ̀sán ẹ̀yìn ọlọ́run lójú àlá ó ní pé kágbáwẹ̀ tó ń ju onígbágbáwẹ̀ tá a ti fún ọ̀rọ̀ ló ṣe rí lójú ayé ṣùgbọ́n gbogbo àwọn nǹkan yẹn ṣàìtọ́n ti àwọn nǹkan yẹn ṣàìtọ́ iṣẹ́ ṣàìtọ́ ni òsì sáwọn tí wọ́n máa jà láàmú àwọn tó bá rojú ọ̀nà rẹ̀ náà ẹ̀ lè ró súnà tó gbádùn kọ́ wá jẹ́ tó kọ́ láwà láyẹn gan kó máa wá sọ káàkiri torí pé ìbẹ̀rù ńlá ló ti yẹ kọ́kọ́ wọnú ẹ̀mí ẹ̀ kí ni túmọ̀ ẹ̀ kí ni túmọ̀ ẹ̀ pàpà á jùlọ tó bá yẹ kó lóun òyìn wọn wọ̀nà ó ní oúnjẹ ọlọ́run bá ń wọ̀nà ẹ pé tí ń sọ bẹ́ẹ̀ fóun ọmọ asùnmọ́ azọgbóhun láti ẹgbẹ́ ìjọ àná dákun kí ló fẹ́ẹ́ dìde àfikún máa fáyà pé ń wọ́ọ̀nù òun gà so níbi ànẹ́bí ọmọ ọmọ sọ̀rọ̀ lọ sọ̀rọ̀ sí rí ni so àwọn aláàjì bẹ́ẹ̀ pé ipa wo ni àfa wa lè kó lórí àfa ọ̀sán bó náà fà á ṣe rí ọ̀rọ̀ yẹn ọ̀rọ̀ yẹn ó jí dóò ohun tó jó jìdò ni pé ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ ló ń pọ̀ tó ń pọ̀jú pọ̀ lórí ipa tí àfàwà alì tó kó lórí àfàwà ọ̀gbọ̀n àfàà ọjọ́ ọlọ́ àyíkúmà ìwọ̀n tó jẹ́ máa sọ́pọ̀ fọ́pọ̀ ni pé àwọn ọ̀rọ̀ míì ń wá táwọn àfàà ń kọ́ kalẹ̀ bọ̀t tí wọn ò ní títí èyàn àdéhùn yẹn ọ̀la láàfíà tí wọ́n ti máa ṣàlàyé rẹ̀. ìdílé kẹyìn táwọn àfa àtẹ ń tírìtì àwọn chéyìn àdéhùn yẹn ni wọ́n tẹ̀lé pé àdéhùn yẹn ọ̀la láàfíà akáwì yẹn ọ̀la láàfíà akáwì lájú akáwì yẹn ọ̀la láàfíà eléyìí yẹn ọ̀la láàfíà eléyìí yẹn ọ̀la láàfíà. ni wọ́n máa jẹ́ káwọn afọ́ ṣàlàyé nípa pé bá a bá ti fẹ́ máa ṣàlàyé nípa ipa tí àfa wa á lè kó lórí bí àfàwà wọ́n má pa àfàwà Usman àwọn abájá lùsùnà wà ní jama àwọn àdìgbàlá àgbọ̀rí ẹni tí ò bá jẹ́ àlùsùnà wà ní jama yóò kẹ́ máa lọ kó àwọn ẹ̀rí yẹn wá pé irọ́ sílẹ̀ ń pa wọ́n ló ṣe báyìí wọ́n ló ṣe báyìí wọ́n pé látara bẹ́ẹ̀ ìhun tí a fẹ́ gbé wá lójijì ni pé ipa táwọn sàgbéègbé rẹ̀ kó lòun náà kó ipa táwọn sàgbéègbé rẹ̀ kó lòun náà kó lójijì torí pé kì í ṣe gbogbo ipa tí wọ́n kú inú àwọn kọ́ ọ lẹ̀ wá kì í ṣe gbogbo ipa tí wọ́n kú lọ́dọ́dọ̀ wa torí pé kì í ṣe àdìgbà níbi sallallahu alaihi wasallam kódà àwọn olùmọ̀ ní pé àdìgbà nígbà mọ́sá aláàtọ́lá ń gbẹ̀yìn àwọn ohun táwọn sàáfẹ́ rí i pé yóò wúlò fún wa lálébà kì í ṣe pé gbogbo ohun kọ́ wọ́n kọ́ rárá èyí tí ó wúlò fún sẹ̀mí ayé wa bá a ti sáyé gbogbo ẹ̀ náà bá a bọ̀ wá kátó wá sọ pé ìfisí àwọn sàádé àdúrà Muhammad sallallahu alaihi àwọn tó nífẹ̀ẹ́ Ali wọ́n kọ̀rọ̀ púpọ̀ lórí ẹ̀ nípa pé wọ́n lọ bá wọ́n bẹ̀rẹ̀ ní sàlàyé pé onífẹ́ àwòká ọ̀rọ̀ pọ̀ débi pé àwọn olùmọ̀ mí ń bẹ tí wọ́n ń mọ̀gbà tí wọ́n máa fi ń kó sí ọ̀rọ̀ àwọn ṣíà wọ́n ń mọ̀gbà sọlọ́ jẹ́ fún àwọn olùmọ̀ máa ń sàlàyé pé gbogbo ohun yòówù tá a bá sọ lórí ipa tó kó wọ́n ní ká máa sàlàyé pé ipa táwọn sàádé ẹgbẹ́ rẹ̀ kó òun náà kó wọ́n wá láti máa fi kó náà ó tún kópa ó tún jù wọ́n lọ bàbá àpá ó tún ju ipa wọn lọ ìbẹ̀yẹn láti àwọn àṣàrò tó gbé wá òsè báyìí òsè báyìí òsè báyìí tó ìyẹn láwọn á fi gbé lẹ́yìn odidi rẹ̀ tọpa táwọn sáré ẹgbẹ́ rẹ̀ kó pé bóò ni ìjọba àfáwà fúnbọ́nà àfá bóò ni ó ṣe máa lọ ebó òun ni khalifa wa bóò làwọn yóò ṣe gbà torí pé àwọn ọ̀rọ̀ mi tí wọ́n gbé wá fún àfáwà áálí ó kẹ̀dí mọ́ ọmọ pé ó kẹ̀dí mọ́ ọmọ pé àwọn tó ń fọwọ́ jáde kó lọ́dọ̀ táwọn bá ti mọ̀ àwọn kan ti jáde ó tẹ̀ wá tó ní pé ìgbà tó wá tẹ̀ wá lórí rè gáà ó tún wá débẹ̀ fún náà wọn bá tẹ̀ mọ̀ ṣé kí n pé bá bá bàrà sọ nípa fáwọn àdìfọ́ wa àbàrà tó máa gbọ̀ yé lẹ́kọ̀ọ́ rẹ̀ alimọ̀hìn afáwa alì gbọ́nà àbí tọ́lí ipa táwọn sàábé tó kù láyé nígbà náà kó ipa yẹn náà lòun náà kó kódà ó tó ojú rẹ̀ tí wọ́n lọ́wọ́ tààrà àṣà làwọn ìlànà àgbè.